àwòrán kẹrìnlá jésù akọni jésù dàgbà nílé mary àti joseph ọ̀hún jésù ya ọmọ ọdún méjìlá mary àti joseph ó gbé e kó jerusalemu ó hànràn nípa ọlọ́run kó àwọn akọ́nìyàn yà ń bẹ̀ àti olórí ọ̀nìyàn ó retí yín kan àwọn náà retí yín ó bí gán ala àwọn náà bá ala. amewo ya ke àwọn nìkan yóò retí yín ọ̀rẹ́ kábí ó ti ṣe ká ní ìmọ̀ nípa ọlọ́run tó tè ọ̀hún jésù ya ọmọ ọdún ọgbọ̀n ó bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀nà ẹ̀kọ́ nípa ọlọ́run àwọn nìkan yóò gbọ́ àgbà gbọ́ àwọn mìíràn ó tẹ̀lé àmọ́ nìkan náà yà ìyé gbà gbọ́ kálẹ̀ ká takò ó